واعلموا أن الله سبحانه وتعالى تتضاعف في هذه الشارع الحسنات ويغفر الذنوب قال جل وعلا إنما يوفى الصابرون أجرهم بغير حساب ولقد ثبت من حديث أبي أمامة الباهلي رضي الله عنه وارضاه كم أخرجه الإمام النسائي في سننه رحمه الله الجميع أن أبا أمامة ذهب إلى أبي سلمة قال يا رسول الله علمني وفي رواية دلني إلى عمل أدخل به الجنة قال عليك بالصوم فلا مثل له اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه الاخيار وسلم تسليما كثيرا اقول فلا سؤال المسلمين atọrọ ọ̀pọ̀lọpọ̀ kí a jẹ fún anabi sallallahu alaihi wasallam ẹni tọ́lọ̀ ọmọ arúgbó asọ̀rọ̀ yẹ ẹsẹ̀ fún wa ọlọ́mọba ní sàlẹ̀ fún kí a jẹ fún anabi rẹ àti àwọn sọ̀hádà rẹ àti gbẹ̀ntì bá ń tọ̀ anabi sallallahu alaihi wasallam tí àwọn náà níkànnì náà àwọn onítọ́jọ́ yìí pé ọwọ́ ìṣẹ̀fẹ́ dá anabi sallallahu alaihi wasallam wọ́n tó jẹ́ pé kò sí jọ́ sọ́ọ̀sì àtijọ́ra àfẹnì ọba jẹ́ ọ̀dà àpàdé ọlọ́run ọba èyí tó lọ́ba tó tọ́ ara rẹ̀ ti gba Allah subhanahu wa ta'ala ní kọ̀rọ̀ wa àti ní gbangba wa níbi ìbáda wa táwọn ti fún Allah subhanahu wa ta'ala àbí níbi ìbádò tàbí ń bá àwọn ènìyàn rò kájọ pàrọ̀ wọn kọ́ hàn ní ọ̀sẹ̀ wa bá a ti bá wọn bọ́ jẹjọ nípa àwọn ìmọ̀ eléyìí ọlọ́run bá ti fún àwọn mùsùlùmí nípa oṣù Ramadan alhamdulillah ọlọ́run bá ti jẹ́ káwọn Ramadan wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ṣùgbọ́n àwọn akẹ́kẹ́ ń bẹ ọ̀sẹ̀ ká máa fara ara lóbó lórí ipò rọ̀mọ̀tán sáà ń báyìí lẹ́bàá tó náà hàbìbà bọ̀rẹ́ rọ̀ wípé oníṣẹ́ náà bá ní kúlù àwọn ìjà àdàbí náà wíwà sọ́ọ̀ gbogbo ṣẹ́ pátọ́ màdàbí àdàbí bá ṣe pátá òun ló ní àyàfi àwẹ̀ nìkan àwẹ̀ yìí àwọn onímọ̀ kọ́nà kó bá ayọ́nu sí wọn wọ́n ní kí sọ̀rọ̀ pé ọmọ nìyẹn ló ní àwẹ̀ ọlọ́run ló ní àwẹ̀ fàdílà wo ní wàhálà jìbì òun lòun ní òun lòun ó tẹ̀sán

ó gbé òun wá ọlọ́run wa ó gbé gàkà wá ó gbé hajj wa gbogbo tó lóko ọlọ́run wa àmọ́gbà di àlùkìyà àwọn èèyàn tó ti sàkóso wọn ò bá jẹ́ ọ wọn bá sọ̀rọ̀ pé pé ó lé mọ́lá òjòrè káà máa wọ òṣàtà hajj lọ́nà ọjọ́ lọ́nà àti ọ̀tọ̀ wọn kàn gba iṣẹ́ bá a gbénu sẹ́ẹ̀rì rẹ̀ àfọwọ́ àgùntàn mẹ́rin ọ̀pọ̀ lọ́jà ara wọn tẹ́yìn àwọn èèyàn yìí àwọn nìkan ni wọ́n lọ lọ́gbà pé ẹ̀sùn lè rẹ̀ jìbìtì èmi mo lè lé mo tún tẹ̀lé nígbà mi lé eléyìí oríire ńlá ni wípé Allah subhanahu wa ó fún wa ní ìbàdàtọ̀ jẹ́ pé ó lórí ní lóòótọ́ àwa la ń ṣe ṣùgbọ́n ọlọ́run ọba lónìí ẹ̀sùn rẹ̀ gbogbo sápátá ìṣe ní wẹ́ẹ̀sì pàdá ilé ti sọ òní wọ̀jọ́ náà gbà fún wa alhassan ọ̀dà àti àbúrò àríà iṣẹ́ ní sẹ́ni ìjọba ṣe yọ̀ọ́ màbàlágà mẹ́wàá tàbí kọ́lọ̀ ọ̀bọ̀ bá fi kún àbíkó tó fi kún àbíkó tó fi kún ó dé fẹ́ mú sí

lóde wọn abọ́nkálukú bá ti fara jìn fún àwọn subhanahu wa ta'ala dé fọ́nì dáríkà jẹ́rẹ́mì mùsùlùmí àdìsí abdullahi ibn amul aad àbọ̀wọ̀n náà máa ń bọ̀dọ̀ wáyé pé àrùsùn náà wọ̀ sọ́lá ń sọ wípé alukur'an wọ̀ síyàn kur'an ìgbà àti àrẹ̀ ìfàhàn yọ̀ wọ̀ síyàn àwọn méjèèjì wọ́n máa wá sí pèèyàn lọ́jọ́ kìyàmẹ́ àwọn ọmọ sọ ibi òun èmi ni ǹjẹ́ lágbájá èmi ni ǹjẹ́ ọjọ́ bákan náà ni òdòmìnì tí máa ń bá ọkàn wá èmi ni ǹjẹ́ òde jẹ lásìkò yẹn ìyàwó rẹ̀ tọ́jú alágbèrè kò lè fọ́ ọ̀sán lọ́sàn ìgbà bá wò ní gbogbo nǹkan ìgbádùn ayé mọ lẹ́rẹ́nà rẹ̀ ǹjẹ́ òde rẹ̀ pàṣẹpẹ́ yìí ni èké ìyàwó àwọn ọmọ sọ pé ìwọ ọlọ́run bá gbá ìpè tí mò ń ṣe lórí lágbájá yìí gbà lọ́rùn ọ̀mí lónìí bẹ́ẹ̀ ni kò ránù wọ̀nyí ó sọ rẹ̀ pálọ̀ ṣàfà àárín tí yàwó rẹ̀ bá sì pẹ̀ báyìí tí kùránì náà sì pẹ̀ báyìí ọlọ́run ọba yóò sì gbà pé àwọn méjèèjì lórí ẹ̀ ní ẹ bá sì pẹ̀ fún eléyìí kò sì fẹ́ẹ́ tẹ̀tẹ̀ àfẹnusí bá ń dáwọ̀ jọba mùsùlùmí oríire ńlá lọ́wọ́ bá ti fún wa wọ́n ti dáhùn lẹ́kọ́ lọ́dà ayé lọ́dún nínú àdéhùn bá bá sọ yìí pé ìnà fìlìjẹ́ náà ti bá bá yóò kọ́ lọ́dà wọ̀rọ̀ jáde àwọn àti sáàbì ti sáà ó ní ọlọ́wọ́ bá ní ilẹ̀kùn tẹ́ ń bẹ ní ẹnu ọ̀nà àlùjẹ̀nà nínú ilẹ̀kùn tó wà àlùjẹ̀nà tọ́jẹ́ mẹ́jọ ẹgbẹ́ tó wà àlùjẹ̀nà mẹ́jọ ni ṣùgbọ́n ilẹ̀kùn kọ̀ọ̀kan rẹ̀ ìnáwó àwọn àgbẹ̀kọ̀ ní ẹnu ọ̀nà àwọn tí wọ́n máa ń fi òun pọ̀ báàbù sọ́ra pọ̀ ẹnu ọ̀nà àwọn tí wọ́n máa ń fi sàrà pọ̀ ọ̀pọ̀ báwọn. àbúkọ wọn lè sọ́dọ̀ pé dápẹ́ báàbù ọ̀yá báàbù yìí ó ń ní máa ti fún kí ni o lè sọ àwọn tí wọ́n gbogbo ẹ̀ oṣù jẹ́ làkókò wípé mẹ̀ndámọ̀lá àṣẹ ìbàlẹ́mì ẹ̀yìn bá ilé gbé náà náà ọ̀já mi wọ́n láti jẹ̀ náà ọlọ́run ní ìṣe ọmọ fún wọn mu ní kìkà àbọ̀tì náà jẹ̀ náà wọ́n jẹ́ ìgbà tọ́ba tó wá lè rí nǹkan yìí mu ìtọ́lọ́ ọmọ wọn káàbọ̀ pé ẹ káàbọ̀ ògbẹ́gbẹ́ eléyìí kò sì fẹ́ dẹ̀kẹ̀ àfẹ́sí bá ń dáwọ̀ yìí fáwọn ìfọwọ́ ń bẹ́yìí mẹ́rin náà yẹ́dá àwọn ìzúrú wọn àmàlà ìkìlọ̀ wọn bẹ́ẹ̀ fún àbùkù a fẹ́ rí ẹ̀sẹ̀ tó oríṣi ọlọ́kọ̀ bá ní ẹni tí wọ́n ń dáwọ̀ ta náà rẹ̀ lọ́lá tó báyìí lọ́dọ̀ ọlọ́kọ̀ bá ẹni tí ọlọ́run ò tẹ̀ ní wo mi pé kò mú látàárọ̀ ọlọ́run wọn pa àwọ̀ rẹ̀ sí ni ilé fi jẹ́ pé nínú ẹ̀kọ́ tó ṣe pàtàkì òun náà ni ìṣọ́ ahẹ́ ẹni pàápàá jùlọ nínú ọ̀mọ̀dọ́ ni wọ́n sọ láti ráàdì ìṣàlà nǹkan pẹ̀lú fọ́tọ̀ ti sáà nìyẹn. alhamdulillah rabbil alamin wa salli wa sallim ala nabiyyina muhammad allahumma salli wa sallim wa barik alayhi وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا قال تعالى ما يلفظ من قول إلا لديه رقيب عتيد ولذلك وصل نبيكم صلى الله عليه وسلم وصل نبيكم صلى الله عليه وسلم معاذا بن جبل رضي الله عنه فقال كف على هذا وأشار إلى لسانه أقول فرصة سؤال مسلم ليس فيه أقرأ ربك النبي صلى الله عليه وسلم اللهم من شاركك النبي أتوانا بك الصحابة عليه ẹni tí ń dá rẹ̀ tó sì rárá kan wípé òun fẹ́ pàdé ọlọ́run bá ẹni tí òun lè gbẹnu ọ̀nà ọ̀yá mi wọlé tó wọ́n wà lẹ́nu tí òun kò lò nígbẹ́ òun náà ó tọ̀rọ̀ ẹ̀yẹ̀ ara rẹ̀ púpọ̀ àti sọ́dọ̀ wà rọ̀ ọlọ́run bá fi ìgbésí ayé rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń gbé ike níkẹ́ òtítí ole sọ nínú èwú òtítí ò sọ nínú èpè òtítí ò sọ nínú kájọra yẹn gbogbo nǹkan tí ọ̀dà pátá ìlókun tó tọ̀rọ̀ ọ̀kẹ́rẹ̀ tí bá wọn gbọ́ rẹ̀ pẹ̀lú ìṣesí yìí náà Allah subhanahu wa kò ní gbojú wá rẹ̀ ńlọ́pàá tó ti sọ fún wa yìí pé ọ̀kẹ́ kò sí ní tẹ́ ẹ sọ àyàfi kọjá wípé àwọn mọ̀nàmọ́nà yìí sàtọ̀tọ̀ wípé kò sí ìkẹ́kẹ́ tó kọjá wọn nípa kíkọ́ fẹ́lẹ̀ dẹ́sẹ̀ yára tó tẹ́sí lámòjútó tó àti tí wọ́n kọ́ lẹ̀. eléyìí ọjọ́ náà pàtàkì nínú Ramadan òun kálukú gbọ́dọ̀ sọ ara rẹ̀. tó tẹ́gbà nínú ìbámu àrùn sọ̀rọ̀ tàbí dáadáa tàbí wọ́n wò pé ìwò òbí sọ̀rọ̀ ọba mbó ni a ṣe máa di ta fi sọ̀rọ̀ mu ọ̀rọ̀ mi ṣe ń sọ bẹ́ẹ̀ kápítà kápítà máa di ara mu ọ̀rọ̀ mi jáde náà oníṣòro wọn sọ yìí pé ẹ báńkì ta ọmọ mi ìwọ muhammed ṣé ọ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀sẹ̀ jẹ́ pé Allah subhanahu wa ta'ala yóò mọ nígbà mọ̀lẹ́kà máa rọ wọn lọ sí inú náà wọn ò lòdì wọn bolẹ̀ wọn àmọ́ rọ wọn lọ nù náà kò sí ní tọ́pàá tó pé ìlà àkọọ́lù àlùfẹ́ lẹ́yìn ìsí ahọ́n kó bá wọn lé ní ikú

ẹ orí ilẹ̀ fífẹ́ ni ọlọ́run pẹ̀lú ilẹ̀ pàmẹ́lẹ̀ rẹ̀ papọ̀ a sì máa ń fà ní ẹ̀mẹ́ yìí kí ló ń sọ ọlọ́run bá sọ olùsọ ọlọ́run bá ní nínú fẹ́ fún ìṣá àwọn àbíkí ní àwọn yàrá kan mẹ́mẹ́ kí máa bẹ́ẹ̀ pé a máa rí yọ̀rọ̀ kò ní ní ha bá ẹ wo wà ẹ wò ta kò sí pé ìdẹ́kẹ́ ló rẹ̀ wà ń ta náà ẹ wò lóore níbi tó ẹ yọ ọ́ mọ̀ náà yọ ọ́ dé bí sẹ́kọ̀ọ́ pé ilé jẹ́ láti kọ́ sẹ́kọ̀ọ́ àdìsá àti ilé gbogbo ẹ̀ bá ń kẹ́lẹ́ ẹ̀mí fọwọ́ rẹ̀ wà láwọn àwọn sàbí wa ní ní màmí yàrá tó lọ́wọ́ wọn ní wò ti sẹ́ ọlọ́run irú ilé ìlú wù àwọn ọ̀sẹ̀ ní ọgbọ̀n orí dáadáa báyìí tó lòun ò ní wọ̀ ta lọ́lọ́run fẹ́ fi wọ̀ ọdún léwu orí sẹ́ ọlọ́run bá fàdákàrà àrùbà àríwá tó nǹkan mẹ́rin afẹ́kọ́ kálukú sojú òkúrò pé bó mẹ́rin ló ti papọ̀ tó ńlá nínú ọmọdọ́rin àkọ́kọ́ oríṣi ọlọ́run ọba ni máa ń tàbí nígbà tó sọ̀rọ̀ mọ̀tọ́ náà ọ̀rọ̀ ẹnu ẹ̀ dá máa bèèbú ìṣẹ́ máa ṣébè ìṣẹ́ máa sọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀ dá ọ̀rọ̀ máa sọ. bákan náà wà á kọ alàtọ̀ ara ó tún wọ́n máa fáwọn ẹ̀ lóúnjẹ ní ọ̀rọ̀ wà kọ́ àmàdìlẹ́yìn wọ̀n náà fún ìyá ó sábà ń lẹ́lẹ́ ẹ̀kẹ́ni mi wípé ó tún wá ń sùn mú lóru láti báwọn ẹ̀jẹ̀ sùn lọ. ẹ jẹ́ pé nínú ọ̀rọ̀ mọ́tò orí ilẹ̀ ìdùn ti é pọ̀ kí ni ọ̀wọ́ mi tọ́mọ̀ ó fi sínú yàrá tó jẹ́ wípé àbínú wọ́n ti ta rẹ̀ yọ mọ́lẹ̀ kọ́ọ̀rù ẹ̀nu èèyàn kọjá kéde náà gbìyànjú bó ti wùyàn ọmọ kó fáwọn èèyàn ló ń jẹjẹ ní Ramadan kéde ò gbìyànjú kọ́mọ̀jà rọ̀ yọ̀ọ̀já bákẹ́ náà kéde ò gbìyànjú kó ní fóun kí òun lóru mẹ́rẹ̀ẹ̀rin ó tọ́lọ́ lẹ́ẹ̀ma ìṣe yóò di ọba àgbẹ̀ náà yóò dẹ̀ ṣe wà nínú ìyá àbọ̀jẹ́ yìí pé àfinúwà fìta rẹ̀ bákan náà lọ́kọ̀ tó wọlé gbà jẹ̀má àmùsùlùmí ẹ wá ń bẹ nínú àwọn àbọ̀jẹ́ yìí pé kájá àwẹ̀ nínú ọmọ bẹ́ẹ̀ èyí ṣe ti máa ń sọ́yìn lẹ́yìn owó àwọn ohun onídìí àti ìdàwẹ̀ jẹ̀má ẹ̀ mẹ́jà àfàwé wọn o eré igbó ńlá ń bẹ fún gbogbo ẹni tí máa ń jọ́sọ̀ nínú ọmọ báwọn ntí ọ̀gá rẹ̀ ọmọ ẹ̀jẹ̀ inú fún wọn nígbà tí sàbúmọ̀ A máa a nà ní àtúntò a ní àtàní rọ̀jùláì àtàtì ní mò ń tó lọ́jọ́ kan àwọn èèyàn ti kàwá bá mi tẹ̀sán pé àlàbà mi ti bá láti jẹ wá sẹ́yìn

ihe òun wọlé mmadụ àbẹ́sì pé òun wọ́n mọ̀ ń bẹ́ẹ̀ wọ́n ní òun àwọn ọmọdé lẹ́nu ọlọ́mọdé àti mọ́ nígbà tí ndị òtò nípa ìdá

àwọn ọmọ wa tó jẹ́ pé wèrè bàlágà tí wèrè tí sùn àwẹ̀ gbà kájú máa kọ́ wọn náà rí pé àmọ́ fi àwọ̀ kọ́ra àtẹ́pẹ́ náà bá máa fi ń yọ̀ tí wọ́n ní ẹgbà ẹgbà díẹ̀ ẹsẹ̀ kìíní kan nínú nǹkan dáadáa torí kan wọ́n ń pè ní máa wọ̀ sọ ọ̀rọ̀ tí lọ́wọ́ nígbà tó di pé nípìnlẹ̀ ìsìlámù àwẹ̀ aṣọ́rọ̀ àwẹ̀jọ́ àbẹ̀tí ti báwọn lọ pàṣẹ fáwọn yìí pé ẹni tó bá jí lónìí jẹ́ ọ̀gbà rẹ̀ kó fẹ́ẹ́ lò ẹ má ti gbàwé náà ó gbà sọ́wọ́ ìtàfẹ́ lórí àrí. ó ní gbà sábà fi wá sọ báwọn ó ní fàkún náà nà tó àbá máa ń dá rẹ̀ wọn lọ sọ́wọ́ ìṣẹ̀lẹ̀ àdàlà a tún máa ń wá fún àwọn ọmọ wa náà láàwẹ̀ ẹ̀dá láyà nàbí sọlọ àṣọlá àǹdáwẹ̀ á débi wípé débi bá ti ń sàwọn ọmọ ìṣẹ̀tọ́ méjì òní méjì débi bá ti gbọ́n àwọn fẹ́ jọ àwọn àfún ní nǹkan pé àwọn ọmọ ìṣeré fún ó ti ẹni ó ti ṣeré ó ti fún ní títí títí títí tí ó fi di àsìkò ajẹ́ pé nínú nǹkan tó da ọdún méje a ṣẹ̀ṣẹ̀ lọ́wọ́ wọn nìyẹn o eléyìí ni ó fi jẹ́ pé tí wọ́n bá dàgbà kò ní jẹ́ pé àwẹ̀ wà ní wọn la yá inú ìfẹ́ rẹ̀ gba àwọn èyí lè kú torí pé ọlọ́run ọba àtàlẹ́ ní sọ́lọ́rọ̀ sọ́lọ́mà ọkọ̀ ọ̀la tẹ̀lé dé ọlọ́run rahman ọba di ìjọba insha Allah wáyé sọ̀hán عما سنقص على لوري عن مصيب فعلنا في رمضان هذا ما قدر الله لنا في هذا اليوم نسأل الله الذي لا إله إلا هو أن يوفقنا جميعا لما يحب ويرضى اللهم أرنا حقا حقا وارزقنا ابتلاء وأرنا باطلا باطلا وارزقنا اجتنابه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 أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة